àwòrán èkejì ọ̀rọ̀ ọlọ́run ìwé tí ó ń wò nínú àwòrán yìí jẹ́ bíbélì ọ̀rọ̀ ọlọ́run òun ni ó ń sọ fún wa ní ti ọlọ́run àti ọ̀nà rẹ̀ ọlọ́run fẹ́ràn gbogbo ènìyàn ayé pátápátá ohun tí ẹ ó bẹ̀rẹ̀ sí gbọ́ yìí ó jẹ́ láti inú ọ̀rọ̀ ọlọ́run